shortlisted persons. To everything there is a season, and time to every purpose under the heaven, a time to be born, and a time to die, a time to plant, and a time to pluck up that which is planted, a time to kill, and a time to heal are trying to break down and are trying to build up, are trying to weep and are trying to laugh, are trying to mourn and are trying to dance, are trying to cast away stones and trying to gather stones together, are trying to embrace and are trying to refrain from embracing, are trying to get and I thank you. I thank you to give and I thank you cast away. I thank to rend and I thank to sue. I thank to keep silence and I thank to speak. I thank to love and I thank to hate. A time of war and a time of peace. What profit are free that worketh in that wherein laborers the word of the Lord. Thanks be to God. Mo gbàgbọ́ pé èmi yóò rí ilé Olúwa ní ilé alààyè. Mo gbàgbọ́ pé èmi yóò rí ilé Olúwa ní ilé alààyè. Boa tarde. Shake me now. No shake me. I'll take I'll, I'll take Abiti. No shake me. Don't worry. That's your thing. Báwo ni jọ ni? Àtànà. Alẹ́ àná nígbà náà ni ọ̀rọ̀ tí a kọ yóò ṣe pé a gbé ikú mi ní ìṣẹ́gun ikú oró rẹ̀ ìsà òkú ìṣẹ́gun rẹ̀ oró ikú ni ẹ̀ṣẹ̀ àti agbára ẹ̀ṣẹ̀ ní òfin ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run ẹni tí ó fi ìṣẹ́gun fún wa nípa Olúwa wa Jésù Kristi èyí ni ọ̀rọ̀ Olúwa. Thank you. be with you. A reading from the Gospel of St. Luke, page 23. Luke chapter 12, verse 35 to 40. Jesus said to his disciples, See that you are dressed for action and have your lamps lit. Be like men waiting for their master to return from the wedding feast, ready to open the door as soon as he comes and knocks. Happy are those servants whom the master finds away when he comes. I tell you solemnly, he will put on an apron, sit them down at the table, and wait on them. It may be in the second watch he comes or in the tent. But happy those servants if he finds them ready. You may be quite sure of this, that if the householder had known at what hour the burglar would come, he would not have let anyone break through the wall of his house. You too must stand ready, because the Son of Man is coming at an hour you do not respect. The gospel of the Lord. Praise to you. Ẹ jẹ́ kí a jókòó. Mo kí àwọn ọmọ mọ̀mọ́ ẹ̀kọ́ àṣẹ ìdè. ọba ìparẹ ajẹkẹ ìdàgbà darúgbó ju ìyá rẹ lọ òkè àwọn ẹbí lọ́tùn si. gbogbo ará àdúgbò àwọn ọmọ àjọ cathedral àti àwọn àjọ mìíràn gan tá a wà níbí ẹkọ ọba ọjọ́ jìnnà síra ìpéjọ méjì ni wọ́n máa ń péjọ nítorí ẹ̀dá lórí ilẹ̀ tí ẹ̀dá ò ní kankan ṣe nípa rẹ̀ lọ́jọ́ tí a bí wa tí wọ́n sọ lórúkọ ta màgbà náà àwọn èèyàn wá láti bá wa yọ̀ lọ́jọ́ tí a bá papòdà bíi ti màmá wa yìí màmá ò ní kankan tó fẹ́ ṣe sí mọ́ ìgbà méjì yìí ó yọ̀ bínú wọn máa ẹni tí wọ́n ìtorí rẹ̀ ó sì ṣe é ṣe kí àwọn ènìyàn bánújẹ́ tìtorí ẹni tí a péjọ lọ́jọ́ ìpéjọ ìkẹyìn tirẹ̀ kí ni àwọn ènìyàn fẹ́ sọ kí ni àwọn ènìyàn fẹ́ ṣe ṣé wọ́n fẹ́ dunnú ni àbí wọ́n fẹ́ bánújẹ́ ìbànújẹ́ ti ẹni tí ó pa ipò dà kì í ṣe wípé torí pé ẹ̀yìn ara wa ti lọ kì í ṣe wí ìbànújẹ́ ìyẹn ni mò ń sọ nípa rẹ̀ o. ìtùnú àwọn ènìyàn náà nígbà tí irú ènìyàn bá gba ipò dà kí àwọn ènìyàn dúdú pé ẹni rere lọ àbí wọ́n sọ pé ọlọ́run mu ìkan nínú méjèèjì la máa sọ ìyẹn ò kí ń ṣe bí tá à ń lọ àyàbá ni ibi tá à ń lọ gan ni pé ta ni onígbàgbọ́ láyé who is a Christian who is a Christian yes we can give me so many definitions. Christians are those who go to church. Christians are those who believe in Christ. Christians are those who probably have been reborn, born again, maybe. The Christians are those who were baptized in the church. Christians are this, Christians are that. Then let us look into ourselves. Are these people really Christians? Even the pastor talking to you, the Reverend Father. Are they really Christians? Yorùbá ní tó bá kú ìwọ nìkan pé o pé àrò àti ọ̀dọ̀fin àbí Yorùbá bí àrò àti ọ̀dọ̀fin ti wà nínú ènìyàn ṣùgbọ́n wọ́n ní ká pe méjèèjì ká jọ ṣe àjọrò. Yes, Christians are those who believe in Christ. Christians are those who go to church. The Christians are those who live like God onígbàgbọ́ lóòótọ́ ni ẹni tí ó ti gba ìrìbọn mi ó ti di àtúnbí ẹni tí ó ń lọ sí church lójú méjèèjì ẹni tó gba Kristi gbọ́ kìrìsìtẹ́nì ni ẹni tí ó ń gbé ìgbé ayé Kristi First Corinthians nígbà tí àwọn ará Antioku tí wọ́n kọ́kọ́ rí àwọn ọmọlẹ́yìn wọ́n ní ìhùwàsí wọ́n dàbí ti Kristi wọ́n ní Kristi mìíràn ni àwa wọ̀nyí these are another kind nínú ilé tó ń gbé ní àdúgbò rẹ kí àwọn lè sọ pé kìrìsìtẹ́nì ni ọ́. kìrìsìtẹ́nì John chapter seventeen bàbá kà láti bẹ̀rẹ̀ dópin àdúrà tí Jésù gbà kẹ́yìn nìyẹn ó gbà fún àwọn tí ó gbà àgbọ́. Father they are in the world but they are not of the world. kìrìsìtẹ́nì ni ẹni tó ń gbé nínú ayé ṣùgbọ́n kì í ṣe ti ayé. ìyá ìwé tí mò ń sọ̀rọ̀ yìí ṣé kò gbé nínú ayé kì í ṣe ti ayé. mọ́tò tó fọ́ ìjù ni pásítọ̀ fẹ́ lò ilé tó fọ́ ìjù ni pásítọ̀ fẹ́ gbé àti ẹ̀sìn ní pásítọ̀ àgbẹ̀rẹ́bẹ̀ tó ní ẹ̀lẹ́kọ́tà àlélẹ̀ tó ní gẹ́ẹ̀tì Jésù ò lè dára kò mìíràn nígbà tó wà láyé o. For are we Christians are those who put before themselves the future, the last day. Do we actually think about the last day? Christian ni are tó ń gbé nínú ayé tí kìí ṣe ti ayé. Christian ni ẹni náà tí ó jẹ́ wípé ó wà níbi lónìí to ó ronú ọ̀la ìgbé ayé ìkẹyìn. Láyé àtijọ́ náà sọ pé àwọn Christian yìí máa ṣe òṣèlú. Àbí? wọ́n nítorí ẹ̀ eh, kí wọ́n ti máa pè dirty game àbí ẹ má bínú ìmọ̀ Yorùbá ẹ̀ dirty game eh, ìwà ìdọ̀tí wà bẹ́ẹ̀ àwọn kìrìsìtẹ́nì ò fẹ́ lọ síbẹ̀ ṣùgbọ́n lónìí Christians are dominated the government is there any change? no ní àdúgbò máa ka ti fi gọ́ọ̀mẹ̀ntì kan sílẹ̀ ní ká ti pọ̀ jù ẹ jẹ́ ká padà sáájú gbọ́ wa ká padà sínú ilé wa gẹ́gẹ́ bí bàbá nínú ilé kìrìsìtẹ́nì ni ó pera rẹ̀ ṣé inú rẹ̀ mọ́ àbí inú rẹ̀ yorùbá máa ṣe túmọ̀ dáadáa o are you really living with your wife with one heart and mind? gẹ́gẹ́ bí ìyàwó ǹjẹ́ o pẹ̀lú ọkọ rẹ nínú ilé pẹ̀lú ọkọ kan àti ẹ̀mí kan náà àti níyàwó tó kọ́lé títí obìnrin alẹ̀ tó fi kọ́lé tó ọkọ̀ ọ̀mọ̀ nípa rẹ̀ àbí kò sí àmọ́ ti gbọ́ tó méjì mẹ́ta kan lákùrẹ́ àti lùmí ẹ̀ ṣe. kìrìsìtẹ́nì ni ẹni tí ó ń gbé nínú ayé ṣùgbọ́n kì í ṣe ti ayé a kì í ṣe ti ayé torí pé ìrònú wa gbúdọ̀ kọjá ti ayé yìí bí ìrònú wa kò bá ti kọjá ti ayé yìí a kì í ṣe kìrìsìtẹ́nì a kàn fẹ́ ẹnu jẹ́ kìrìsìtẹ́nì lásán ni kìrìsìtẹ́nì ni ẹni tó jẹ́ pé níwà láyé rẹ̀ ó ronú nípa ikú. Every day we make budget or probably as the, from the beginning of the year. Uh, by January, February, March, April, first quarter, ó yẹ kí n ti save thirty naira. Tí mo bá save thirty naira, kò dẹ̀ tí tó, màá tún lo second quarter, ó yẹ kí thirty, a jẹ́ sixty naira. Ma lè fi sixty náírà ní màá fi ra kẹ̀kẹ́ ẹ̀ tí mo bá wà ra kẹ̀kẹ́ kọ́ a bá jò owó tí ma fi túnṣe. we make budget a máa ń ṣe àlàyé àwọn bá a ṣe fẹ́ ṣe nínú ọdún ṣùgbọ́n ta ni ó ro ikú mọ́ àlàyé tí ó ń ṣe nínú onígbàgbọ́. torí wípé a gbàgbé tàbí a kùnà láti ro ikú mọ́ àwọn ohun tí à ń rò nínú ayé ló jẹ́ kí ikú máa bá wa lójijì tí a fi ń banújẹ́. One thing that is certain in life, the the Oyinbo woman will say one thing that is sacrosanct is the truth, and the truth is death. Whether you like it or not, you will die. Maybe at the age of four, at the age of fifty, at the age of hundred, you do not know because it doesn't concern you it concerns your God. torí wípé ààrò ikú mọ́ ìgbésí ayé wa ni ó jẹ́ kí ẹ̀rù kó máa bà wá bóyá ọdún mẹ́wàá la máa gbé láyé ni o bóyá ogójì ọdún ni o bóyá ọdún gbọrọgbọ bíi ti Mẹ̀túsàlà ìyẹn ò kàn wá tí Ọlọ́run ni ǹdí àjọwọ́ rẹ̀ fún Ọlọ́run bí torí wípé àjọwọ́ nǹkan wọ̀nyí fún ọlọ́run ló ń jẹ́ kí ìpayà máa bá wa lójoojúmọ́ jésù sọ ìwé ti matthew ẹ kọ́kọ́ wá ìjọba ọ̀run náà gbogbo ohun tí ó bá kù á ò fi fún un ní bẹ̀tọ̀ tí àwọn ṣe lè ní wípé àkọ́kọ́ wá ayé àwa rò wípé wọ́n máa fi ìjọba ọ̀run kún fún wa àti wájú orí ẹ̀ kodò upside down. get me right I am not saying you should not look for me. Man should not hustle. No. Bíbélì ò sọ pé ká má jára máṣẹ́. Ṣùgbọ́n ó sọ wípé bí a ti ń jára máṣẹ́ yẹn, ẹ má ṣe jẹ́ kí a ju ti Ọlọ́run sọnù níbẹ̀. Bí a bá ti yọ ti Ọlọ́run kúrò, a wà ní àyè ara wa ni. Ó wáyò. Láti lè gbé nínú ayé yìí kí a sì ní ipa nínú ayé yìí àyàfi bí a bá fi fi Ọlọ́run kún ìgbésí ayé wa. ohun tí a wọ ọwọ́ mọ́ kókó lónìí tí ó jẹ́ ohun ayé a máa fi wọ́n sílẹ̀ lọ́jọ́ kan bàbá fi lọ kánígbé náà nígbà tó wà láyé yàrá kan wà tán kó lọ́wọ́ tó bá kí kọ́kọ́rọ́ yàrá yẹn báyìí tó bá kì í sílẹ̀ tó tilẹ̀ dóolu sí yóò lè sọ̀rọ̀ kásì lọ yàgbẹ́ síbẹ̀ gan kájáde nígbà tó wà láyé ló lè sọ wípé kúrò bẹ́ẹ̀ má lọ síbẹ̀ ṣùgbọ́n lọ́jọ́ tí Ọlọ́run bá sọ wípé máa bọ̀ gbogbo ta kó dání la máa dà sílẹ̀ kí a tún wá dé àwọn nǹkan wọ̀nyí sílẹ̀ ẹ jẹ́ kí a gbìyànjú kí a mọ ẹlẹ́dàá wa ẹ jẹ́ kí a gbìyànjú kí a mọ ọlọ́run nígbà tí a bá gbìyànjú láti ṣe eléyìí ohun tí ó kù ọlọ́run ti ṣèlérí wípé òun máa fi fún wa ọmọ olè ní kánjú ọmọ olè òun ní kánjú ṣebí gbogbo nǹkan tó wà nílé ti bàbá ẹ̀ kí ló wá ń kánjú fún ìyẹn ni ó jẹ́ fún àwọn onígbàgbọ́ ìwé kọ́rìntì bọ́ọ̀lù tilẹ̀ sọ níbẹ̀ ó ní àwa ni yóò jẹ ọ̀rọ̀ àwọn akíní nígbà tá a bá mà bẹ́ẹ̀ kí wá ní wàhálà tá à ń ṣe tá a ti tọ́ lọ́rùn sọ̀rọ̀. Pépé lórí ìkẹsàn ẹsẹ ìkẹtàdínlẹ̀ ọkàn mi àti fífún ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo lẹ́yìn náà ìdájọ́ látọjọ́ tí màmá ti ṣe oríṣiríṣi ni àwọn ènìyàn ti bẹ̀rẹ̀ sí sọ ìdájọ́ ti bẹ̀rẹ̀ nìyẹn o ó mà dẹ̀ ṣe dáadáa o ah, ṣé màmá ti jẹ́ ká gbomi ní ẹ̀gbẹ́ ká gbomi kọjá níbi iwájú ilé òde kúrò ah, tiẹ̀ kó máa bá tiẹ̀ lọ dàrí àwọn ènìyàn ti sọ̀rọ̀ lónìí o wà láyé o wà láàyè màmá fi lọ wá sọ wípé kó o wo dáadáa o ó dàbí ọ̀rọ̀ àwọn akébíru àbí gírèèdì lẹ́nu nígbà kan rí mo ti rí bíi ti níyì ó ní lónìí mo sùn mi ò lè gbé apá mi ò lè gbé ẹsẹ̀ ọjọ́ kan náà ń bọ̀ tí wọ́n náà bá rí bíi ti tèmi tó ò ní lè gbé apá tó ò ní lè gbé ẹsẹ̀ kí làwọn èèyàn fẹ́ sọ lọ́jọ́ náà gẹ́gẹ́ bí onígbàgbọ́ kò sọ ní bẹ̀rẹ̀ kò yẹ kí ẹ̀rù ikú kó máa bà wá rárá ó yẹ ká mọ̀ wípé látọjọ́ tí a ti bí ènìyàn ló ti ṣe wá wá ọjọ́ yẹn gan ló ti gbà ló sì ti dàgbà láti kú. tó ọlọ́run wá fún ọ ní orin ọ̀fẹ́ ògbé ogún ọdún ògbé ọmọ ọdún ògbé sixty ògbé seventy. àwọn àgbà tilẹ̀ máa ń pálóore wá ní bí alábàámbánu ẹgbẹ̀rún ọdún láyé kò ṣe àǹfààní fún alápàdà ṣùgbọ́n báyìí màdùn bá lu ọdún kan kọ́ àǹfààní tó ní fún alápatà kò kéré kìí ṣe iye ọjọ́ tá a fẹ́ lò láyé ló mọ́ta ṣùgbọ́n ọjọ́ kékeré tí Ọlọ́run fún wa yẹn kí ni a fi ṣe ìyẹn ni ó ṣe kókó tí ó pọ̀ jù mo gbà ládùúrà lẹ́ẹ̀kan sí i okun àti agbára tí a fi máa ṣe àtúnṣe ìgbésí ayé wa tó jẹ́ pé ní ọjọ́ náà tí ọlọ́run fi máa pè wá ọkàn wa balẹ̀ inú wa dùn ọba ìmọ̀lẹ́ àgbè wọ̀ wá. irú àdúrà yẹn kò ṣeé ṣe fún màmá mọ́ o ohun tí a lè fi ọlọ́run fún ni wípé àwọn tó ti ṣe nígbà tó wà láyé ọlọ́run jọ̀ọ́ pé fi ojú àánú ṣe ìdájọ́ fún wọn. ṣùgbọ́n àlẹ́ sọ pé kọ́lọ́run fi ojú àánú wò wá pé fi ṣèdájọ́ báyìí torí a ṣèlápá a ṣèlẹ́sẹ̀ ẹ jẹ́ ẹ gbìyànjú kí a ṣe ti wa nígbà tí a bá ṣe lè tó wà ní ìkáwọ́ wa kí a wá fi olè tó kù sílẹ̀ fún Ọlọ́run. Èlé ayé àwa ló pínyà o. Èlé ayé àwa ọ̀rẹ́ pínyà. Lọ́dọọdún sóde kàní ayọ̀ àìlópin wá. Tí a kò ní pínyà mọ́ rárá rárá bó ti wù ká jẹ́ ọ̀rẹ́ tó láyé àmàpínyà àwọn àgbàdìyẹ sọ wọ́n ní ogún ọmọdé kò lè kéré fún ogún ọdún. ọ̀dọ̀ Jésù nìkan ni kò ti ní sí ìpínyà ibẹ̀ nìkan ló yẹ kí a dojú kọ kí a máa lépa lójoojúmọ́ ó gbà ládùúrà láìka sí i okun àti agbára tí a ní láti lò láti gbé ìgbé ayé tí Ọlọ́run fẹ́ kí a gbé gẹ́gẹ́ bí onígbàgbọ́ tí ọmọ ẹ̀ tó lè wọ ẹnì kọ̀ọ̀kan wa lẹ́ẹ̀kan sí i mo tún padà sọ́dọ̀ àwọn ọmọ. Yorùbá ní alágẹmọ ti bímẹ àìmájọ wá kù sí ọwọ́ alágẹmọ ìwọ̀nba díẹ̀ tí mo gbọ́ nípa màmá yìí mi ò máa àwọn ọmọ tó bẹ̀rẹ̀ fẹ́ lọ ọ̀gá yìí náà ni mo rí kò tí lè ju ọ̀sẹ̀ kan tá a pàdé dájọ́ sọ̀rọ̀ psychologically bàbá ti bá ènìyàn sọ̀rọ̀ tó ń gbọ́ tiẹ̀ tó ń gbọ́ tiẹ̀ àwọn ọmọ ènìyàn tí èèyàn bẹ́ẹ̀ tó ń jẹ́ ó dàbí pé àwọn ìwà tí màmá hù ní rere ó ti fi lé àwọn ọmọ lọ́wọ́ but ẹ má jẹ́ kó pín síbẹ̀ you have to upgrade ìgbàyẹn nínú màmá yìí á dùn níbi tó bá wà ṣùgbọ́n ká ní pé nǹkan tí màmá ṣe tẹ́lẹ̀ jẹ́ five instead of dẹ́ pé sókè ẹ wá ń tẹ̀ ẹ́ mọ́lẹ̀ inú wọn ò ní dùn inú wọn ò ní dùn ẹ gbìyànjú ẹ wo màmá yìí ẹ wo àwọn akátá ti ṣe ẹ gbìyànjú nípa àdúrà kí ẹ tẹ̀síwájú ọba ìmọ̀lá fún yín ṣe o. àwọn náà ta jẹ́ ará ẹbí ọ̀rẹ́ àti ìjọ màmá yìí bá wa sọ̀rọ̀ lọ́jọ́ òní o kò tí ìgbẹ́jú o a sì ní ìṣẹ́jú bíi mélòó láti ṣe àtúnṣe lẹ́yìn ìṣẹ́jú mẹ́ta báyìí ló ṣe ṣe lọ́lọ́run pé ẹlòmíì kó tó máa bọ̀ èmi ká sí gbogbo àbí bóyá lẹ́yìn ìṣẹ́jú méjì péré yìí àti rí ẹni tó lọ bá wọn sọ fún ibi tí wọ́n ti ń sọ fún pé ẹnìkan kú ẹkú yẹn ló sọ pé ṣe pé mi lọ́nà ẹni ẹ̀hún lè parí ẹ̀ sílẹ̀. ìgbàkúùgbà tó bá wọ ẹlẹ́dàá wa ni ó lè pè wá ìgbà ẹjẹ́ kí á gbìyànjú bí àmúra sílẹ̀ ohun tí Jésù sọ nínú ìrètà àkànìyẹn ẹ̀ta àtùpà yín kí ó máa jó ẹ dàbí àwọn ọmọ ọ̀dọ̀ tí wọ́n ń dúró de ọ̀gá wọn tí ọ̀gá wọn bọ̀ ọ̀gá wọn bọ̀ nínú ọmọ ọ̀dọ̀ bẹ́ẹ̀ kì í máa sùn bí wọ́n gbọ́dọ̀ bẹ́ẹ̀ bá lọ sùn ọ̀gá lè wá lásìkò tí kò rò tẹ́lẹ̀ á sì pa lójijì ṣùgbọ́n bí wọ́n ọmọ ọ̀dọ̀ bẹ́ẹ̀ bá múra sílẹ̀ ó sọ wípé nígbà tí ọ̀gá bá dé ọ̀gá wa ń lọ ìjòkó síbi tábìlì ọ̀gá wa máa gbé oúnjẹ fún wọn torí wípé wọ́n ń ṣọ́nà wọ́n ń dúró dè. I pray for you and for myself. the power and the grace to be able to live as Christ taught us, as Christ wanted us to. May the Lord endow us in Jesus' name. That amen is okay that you need to put an effort. The gospel says, light your lamp. Light your lamp. And let it be on the bonnet, get ready and wait for your master. May our master come back to meet us in good preparation through Christ our Lord. Fún ìṣẹ́jú kan, ẹ jẹ́ sí àgbo tí a ti gbọ́. òkun àti agbára láti fi ṣe àtúnṣe ọmọ ìpàdé àbí fún wa nípasẹ̀ Jésù Kristi olúwa wa ẹgbẹ́ ẹgbẹ́ àdìgbò gbé ọ. ẹ má bínú ẹ jòkó fún ṣẹ́gun méjì the choir will give us one or two stanzas. jẹ́ kí a bèrè lọ page fifty na program àdúrà onígbàgbọ́ àdúrà onígbàgbọ́ àpéjọ lónìí fún ìrántí gbogbo àwọn ọmọọgbẹ ìjọ yìí tí wọ́n ti fayé sílẹ̀ àti olóògbé dáńsè skul rẹ̀ lọ́wọ́lọ́ yìí madam Florence Àìná Ajíbógún bákan náà là á bẹ̀bẹ̀ fún ohun tí yóò mú àlàáfíà wá bá ìgbésí ayé wa gbogbo. ẹ jẹ́ kí a gbàdúrà fún pápá wa Francis Bíwín fún bíṣọ́ọ̀bù wa Jude Arógundadé àti fún gbogbo àwọn tí ń ṣe agbátẹrù ọ̀rọ̀ Ọlọ́run lékè Ọlọ́run nínú àánú rẹ̀ máa ṣe amọ̀nà wọn kí wọ́n lè máa tọ́jú àgbo àgùntàn Ọlọ́run bí ó ti tọ́ àti bí ó ti yẹ tó bẹ́ẹ̀ tí ní ìkẹyìn ọjọ́ tí wọ́n lè gba káàbọ̀ ọmọ ọ̀dọ́ rere àwa ń bẹ̀ ọ́ olùwà. kí a gbàdúrà fún olóògbé ìyá wa Florence Àìná Ajíbógun àti gbogbo àwọn tí ó sùn nínú Olúwa nínú ìjọ yìí kí Olúwa dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n yóò sì gbà wọ́n sí ilé ògo ilé ayérayé ilé àti àná tí wọ́n fi sílẹ̀ kí èṣù àti àwọn ajagun rẹ̀ má ṣe bà á jẹ́ àwa ń bẹ̀ ẹ́ Olúwa. Thank you. àwọn ìdílé olóògbé ìlú kí olúwa fún wọn ní àlàáfíà kí ó mú ọjọ́ jìnnà síra kí a má ṣe rí ogun ikú àkúfà láàrin wa lẹ́yìn ayé yìí kí gbogbo wọn pàdé lẹ́sẹ̀ Jésù àwa ń bẹ̀ ọ́ olúwa. olóògbé yìí kí olúwa tù wọ́n nínú kí olúwa dá wọn sí kí wọ́n dàgbà ju ti ìyá wọn lọ kí wọ́n má ṣe ṣẹ́kú kí wọ́n jẹ́ onígbàgbọ́ rere láyé wọn kí olúwa fi ìfẹ́ àtàtà sí ọkàn gbogbo wọn àwa bẹ̀ ọ́ olúwa. olúwa mú ẹsẹ̀ ọmọ ìjọ rẹ̀ kúrò nínú ìgbàgbọ́ dáradára wọ́n má ṣe rẹ̀wẹ̀sì wọ́n má ṣe ṣàkólọ wọ́n lè máa múra sílẹ̀ láti kú ikú rere àwa ń bẹ̀ ọ́ olúwa. gbogbo àwa tí a péjọ síbí yìí lónìí olúwa tó tàwa dé ibi kí ó ṣàwa padà sí ibùgbé wa ní ayé àtàlàáfíà kí a má ṣe pàdé ìjàmbá lọ́nà àmì àwa ń bẹ̀ olúwa. olúwa jésù ìwọ tí o ti sọ̀rọ̀ láti ẹnu wòlíì rẹ pé èmi ti fẹ́ràn rẹ pẹ̀lú ìfẹ́ àìlópin nítorí náà bí mo ṣe fojú àánú fà ọ́ mọ́ra jọ̀wọ́ fojú àánú kan náà wo ọmọ ọ̀dọ̀ rẹ màmá wa Florence àìná ajíbógun tí ó ti fi ayé yìí sílẹ̀ jẹ́ kí ó jèrè ìgbàlà tí ìwọ mú wá sí ayé mi dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ yìí fi ọ̀run rere kẹ́ ẹ má jẹ́ kí ó pàdé èṣù lọ́nà ṣùgbọ́n kí áńgẹ́lì mímọ́ rẹ ṣamọ̀nà rẹ̀ lọ sí apá ọ̀tún bàbá olódùmọ̀rì ṣí orísun ìyà nípẹ̀kẹ́ rẹ̀ sílẹ̀ kí ó sì máa bá àwọn ènìyàn mímọ́ rẹ yọ̀ ní àná ní àjíǹde ọ̀run rere nínú ògo àìnípẹ̀kun nípasẹ̀ Jésù Kristi Olúwa wa ẹ jẹ́ kí a gbàdúrà fún àwọn ọmọ olóòkú Ọlọ́run olùsùnú má ṣàìtú àwọn ọmọ olóòkú ilé yìí nínú wá fi ohun rere san ibi fún wọn nípa àánú àti ìfẹ́ àìlópin sí wa jẹ́ kí òkùnkùn ikú yìí mú ìmọ́lẹ̀ yìí tuntun wá sí ilé káàmì nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. àmín. ǹjẹ́ ti àjókòó. báyìí àwọn akọrin wọ́n máa fún wa ní orin ìfitọ́ rẹ̀. Ah, places kò sí ní ordinary bible ó wà nínú ìkápẹ́ ní àpọ́npẹ́fà ó sọ wípé ní ewé ìsìnkú bíi eléyìí ohun tí a lè ṣe ni pé kí a fi owó tọrẹ fún àdúrà láti bẹ̀bẹ̀ fún ẹ̀ṣẹ̀ tàbí ìwẹ̀ ọ̀gbọ́n irú ẹni tá a kúrò ọba ìmọ̀ àgbà ọ̀rẹ́ wa. èyí tí ń rẹ́rìn kí tó dọ́dọ̀. 10, 11, 10. 10, 11? É Praise the Lord. Obìnrin. Praise the Lord. Ah, nípa yìí fún ìṣẹ́jú mẹ́ta péré, àwọn akọni wọ́n máa bá wa kọ orin nígbà tí àwọn ọmọ wọn á fi ẹsẹ̀ rájú ijó ẹgbẹ́ ọmọ sí i àníkẹ́ kó pọ̀ nítorí mo ti sọ fún ọ̀gá ikú jẹ ní èmi náà mo máa ń jẹ mo lè máa fẹ́ èsì èsì òkúta máa tá máa gbórí kọlẹ̀ òkúta máa ń jẹ lọ́rùn lógòdì bí àwọn akọrin bá sì ti kọrin akọrin ní kí n sọ wọn ní pé gbìyànjú kẹ́ máa tọwọ́ bọ̀ àpò kẹ́ máa fi ránṣẹ́ sí wọn just three minutes choir. àti pé máa máa rere àti gbé bàbá rere àti gbé. mẹ́ta àwọn mẹ́ta ẹnìkan láti ọ̀dọ̀ àwọn ọmọ gbọ̀ngàn ẹnìkan láti àdúgbò ẹnìkan láti inú ìsọ kàtídrà ìṣẹ́jú mẹ́ta péré wọ́n á fi sọ̀rọ̀ lórí ohun tí wọ́n mọ̀ nípa màmá ẹ̀ka bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn ọmọ just three minutes tí ìṣẹ́jú mẹ́ta bá ti fẹ́ pín.

brain pé ká kọ́ kí aleluya mẹ́ta ní wípé abẹ̀yìn ìyá wa. ní 1986 ni bàbá wa ti kú tábà wò bí 35 years ni àbí tábà máa wò arithmetically àtòbí 35 years láti gbà yẹn ẹnì kan ò wọlé sí ní ọwọ́ rẹ̀ mi kí hallelujah. lílọ wọn kàn wá ó pọ̀ lápọ̀ táwọn àbúrò ti bá ní ó dùn wọn wọn dárí pé kò dùn wọn tó mi nítorí láti bí ọgbọ̀n ọdún ó lé márùn-ún tó ìyá mi ní adábàárò òun ní tẹ bá ní gist partner ìyá mi ni èmi ìyá mi àwọn ìyá mi fẹ́ràn jẹ́ mo orúkọ tí àwọn àbúrò mi máa ń pè mí wọ́n ní ọkọ ìbílẹ̀ ìtumọ̀ ẹ̀ ní Yorùbá ni pé ọkọ màmá ẹ̀ because we are very close so close. 给。 wa níbi tó bá wà báyìí torí a pé wọ́n wà pẹ̀lú ọlọ́run tó dá wọn ìyàwó ògbó ṣì ó lé relocated pẹ̀lú ọ̀dà sàn ìgbàgbọ́ tèmi nìyẹn pé wọ́n kú because every day since her death on the twenty second wọ́n máa ń bá mi sọ̀rọ̀ lójú àná so we believe pé she still with us. ẹni tó bá mọ bọ́wọ́ fi ṣe fẹ́ràn wa àwa àṣẹṣẹ ìlú mẹ́ta ọ̀tún. torí àṣì àárín wa ẹ mọ̀ I'm a mi máa wà á fi ọ̀tẹ̀ ìdààmú á fi sí àárín àwọn ọmọ ṣùgbọ́n àìná òrósù ọmọ ọlọ́gbọ́n jẹun ṣòkòtò sẹ́nu ẹ̀gbẹ́ yẹ̀gẹ̀yẹ̀gẹ̀ ọmọ ọlọ́jà mọ́yè ọmọ ọlọ́jà gbọ́nà dòdò ìfẹ́ kọjú sí àwọn ìyá márùn-ún ẹ̀ á rò pé eri bí lẹ́mí sẹ́pẹ̀ bí iṣẹ́ àkàmíbẹ̀lẹ̀ ní dáadáa erí bí ìfẹ́kẹ̀ láàrin David àti Jonathan nínú ìwé mímọ́ ìyá kékeré àwọn ará dáadáa ilé rẹ ẹsẹ̀ kọlẹ láàrin rí a. so sọ̀rọ̀ ọmọ kí wọn wá ti lọ ọmọ ìgbà púpọ̀ ṣùgbọ́n inú láti dùn ẹ ṣe ní níbẹ̀ lónìí inú wa dùn pé wá sí ju Ọlọ́run ilé ìgbà á wà pẹ̀lú yìí o gbogbo yín pátá lẹ́ ò gbẹ̀yìn arúgbó yín o. tá bá sọ pé ká má rí ẹ̀ mọ́ irọ́ la ra wa ká mọ̀ wípé ọ̀dọ́ àjìnà síra wọn ẹ ṣe. láti àdúgbò ìjẹ́jú mẹ́ta péré ni gbọ́dọ̀ mí. Glory to Jesus. Glory, glory, glory to Jesus. Praise the Lord. Praise the living Jesus. Àdúgbò ni mo ti mọ grandma láti 2011. Bá ṣe relocate láti Èkó wá sí Àkúrẹ́. Grandma is such a loving and pleasant mother. Grandma, grandma la máa ń pè wọ́n tó má ti rí mi lọ́ọ̀kan báyà ara ìyé olùkó ọmọ mi kò sí ìgbà kò sí ọ̀rọ̀ tẹ̀lé bá dọ̀dọ̀ girama gẹ́gẹ́ bí àgbàlagbà in fact ẹ máa máa wù wípé ṣé ìyá ìlú ni there was a time tí mo wo orin lọ́wọ́ bá ọmọ ní girama ọba ìbá ìbá ìbá ìbá ẹ girama ní ṣé wọ́n oníṣẹ́ òtún sọ pé nìkan kan ṣá mo ní rárá girama mo ní mo kàn fún ìpè àṣà àgbàlagbà àti ìfẹ́ tẹ̀ fi wọ̀n wá ládùúgbò ìyá òun sọ pé bẹ́ẹ̀ ni mo bẹ́lẹ̀ àbẹ́mi kọ́ ni mo bẹ́lẹ̀ yìí tí mo bá fẹ́ rìnrìn àjò tí mo bá sọ fún ìyá ìyá máa máa pè bí ìgbà tó jẹ́ pé kí ló dé pé máa máa wò pé what a loving mother in fact àwọn àwọn ọmọ wọn wọn mọ irú ìfẹ́ wọn mọ irú ìyá tí wọ́n ní nítorí she is such a pleasant and loving mother mo mo dẹ̀ gbàgbọ́ nínú ọlọ́run tí wọ́n ń sìn wípé màmá òkú lóòótọ́ ìṣe ni wọ́n pa ìgbòdà mo gbàgbọ́ wípé ilé ayé wọn níwọ̀nba ìgbà tí mo fi mọ̀ wọ́n wọ́n lù gẹ́gẹ́ bí àgbàlagbà tó tọ́ ládùúgbò tọ́ba rí nǹkan tó wà tó ń tó lù sọ́mà wọ́n á pè wá wọ́n á ní à èyí òyìnbó wo báyìí ni báyìí ni wọ́n á pe dẹ́rù tó wà níwájú ilé wọn wọ́n á ní à báyìí báyìí báyìí ni kò sí pé bóyá àgbàlagbà àgbà tó máa ń da lérú àbí àgbàlagbà tó ń dà àdúgbò rú wọn ò ń ṣí ẹ lára àgbàlagbà bẹ́ẹ̀ yẹn wọn ò ń ṣe àgbà àyà wọn ò ń ṣe àgbà tí ò ní wọn ń ṣe àgbà àyà wọn kì í ṣe àgbàlagbà tó máa ń túlé onílé màmá máa fẹ́ pọ̀ gbà mí a máa kan géètì wa bíbí àṣẹ jẹ́ state yìí a máa kàn án á ní mò ń ṣe exercise ni mo ní wọn ní wọn ní wọlé o but wọn kàn án èyí òyìnbó mo ní kí n kí yín ní o ó ti dán mẹ́ta ó ṣe kinní kan àwọn ọmọ mi kọ̀ ẹ wo ìyẹn gan lásán tó ó tó gẹ́gẹ́ bí àgbàlagbà tó dára gẹ́gẹ́ bí èèyàn ọlọ́run náà mo rí wọn náà mo rí akitiyan wọn torí gbàgbà ti kòró láti ẹ̀yẹn mo ní grandma mo ní ckc làwa ń lọ ẹ̀yìn lọ cathedral báwo ni ká ṣe ṣe wọ́n ní àwọn ní wọ́n ní àwọn awo báwọn á ṣe máa ṣe ìgbà tó yá wọ́n á bá mi lé wọ́n ní à èyí òyìnbó náà wò lọ sí ọ́nà sọ pé káàgbọ́lagbà má wàá sí church for now pé torí ọ̀wọ́n ti dàgbà ìgbà tó dẹ̀ tún yá grandma alpha àwọn ní dáàdì dáàdì wò mí èyí ọmọ ọmọkùnrin pé a máa gbé ọ̀wọ́n lọ pé kí n má wò ó rè nǹkan tí mo kàn fẹ́ sọ ni wípé wọn bá àgbà tá a bá fẹ́ lò nínú ayé tí àwọn bá pé one twenty one fifty gan tí kò kò kò ó lè má ní mí níwájú ọlọ́run bí kò ṣe pé the little life wọ́n lò lójú tèmi o is such a wonderful life before God and before man. mo dẹ̀ gbàdúrà pé ẹ̀yìn kan fi sílẹ̀ kò ní bàjẹ́ iwájú fọkọjú sínú lórúkọ Jésù ìyá wa Maria ajé alágbàwọ̀ ẹ̀mí mímọ́ á ràn wọ́n lọ́wọ́ láti délé gbogbo àṣìṣe wọn ọlọ́run á fojú pàárẹ̀. Praise the Lord. Glory to Jesus. Uh, ẹnìkan láti inú ìjọ. Ẹnìkan láti inú ìjọ. Wọ́n ní fámìlì. Wọ́n sọ fún mi púpọ̀, kò fẹ́ ní kó máa bá mi bí wọ́n. Àdúgbò ti kó lójọ. Kò sí láti inú ìjọ ẹ ó bá àwọn ti tó mi lójú pé ẹ̀kọ́ àpọ̀ sí. dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àgbà lórí ìyá wa yìí pé kò sí ti dáa jù ti mọ̀ ọ́ tipẹ́tipẹ́ nígbà tí mo wà kékeré mo ti mọ̀ ọ́ ó ta kiri àtúnjọ wà nínú ìtọ́ kì í fẹ́ kẹ́ni kankan ní problem ìdá ó mọ̀ ẹ́ ní o ìdá kò mọ̀ ẹ́ o tó bá jà tó pé àǹtí èdè ìníṣẹ̀lẹ̀ mọ́kànrẹ́ balẹ̀ mọ́kànrẹ́ balẹ̀ èsì kan tí a ṣe ọ́ kò sí bẹ́ẹ̀ ni o ti máa ṣẹ́ ní wọ́n o kò ti sóò láìkì rẹ̀ àwọn ọmọ wọn wọn ọ̀rọ̀ mọ̀ ẹ̀kọ́ mọ̀ yín ìkan nínú yín òkè kúrò lọ́dọ̀ ẹ̀ ní sọ́ọ̀mẹ̀ nígbà yẹn ṣe ló ń so mọ kiri á dẹ̀ máa mu kiri náà ni tí ọ̀hún bẹ tó lọ sọ́dọ̀ rẹ̀ pé àǹtí báyìí báyìí ni ní àwọn ekójú sí mi tó bá ti lè ró ìró ẹ̀ yẹn tó fi kan lé báyìí tó ṣe báyìí wọ́n mi ń lọ nìyẹn àbí wọ́n parọ́ èèyàn ọmọ wọ́n mi ń lọ nìyẹn wọ́n mi yẹn ti sóògùn ọjọ́ tó wọ́n wá sí ṣọ́ọ̀ṣì láàt ní ìgbà ìsà àjíǹde ṣe lójójójójójójó ẹ̀tọ́ wà ní ṣọ́ọ̀ṣì lọ́jọ́ ìyá mọ̀ tó jó kan ò jẹ́ ó jó gidi ìmọ̀ mi ijó rẹ̀ bòrè mi ò ìbò mi ẹ̀rẹ̀kan láyé mọ́ ẹ̀rẹ̀kan náà dúdú ayé wọn àgbóṣeṣe náà ní ẹ̀rẹ̀kan náà jó so in fact lóòótọ́ ó lè du àwọn ọmọ ẹ̀ torí ìyà tó kọ sí ọmọ ó ti pọ̀ jù ìyà tó kọ sí wa gan ní sọ́ọ̀bẹ̀ ó ti pọ̀ jù owó dé ni mo ti mọ̀ wọ́n nígbà yẹn àǹtí ẹja tó mí ẹja tó sọ̀rọ̀ kẹ̀sì rántí pé ìyá ní apẹlẹ́sàn yẹn àbí mo parọ́ ni ẹ̀yẹ ní apẹlẹ́sàn yẹn apẹlẹ́sàn yẹn ẹja tó mí ẹja tó sọ̀rọ̀ àbí mo parọ́ so ìyá yẹn tó ẹ̀yin ọmọ ẹ má bọ̀kọ̀ ọlọ́run sọ ni olùjà máa rí àṣọ ni ilé àṣọ ni ilé òkúta ni ilé àṣọ ni ilé òkúta. Àwọn fi tó kéjú pé ọ̀rọ̀ kan fẹ́ sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ká àgbàdo láyé. Praise the Lord. Praise the living Jesus. Yeah òkú ìyá wa tá à ń ṣe lọ́jọ́ yìí madam Florence Aina Ajibogun wọ́n jẹ́ àbúrò fún bàbá tó bí mi lọ́mọ bàbá tó bí mi lọ́mọ àti Florence Ajibogun tá à ń ṣe lọ́jọ́ yìí bàbá kan tí wọ́n pè ní Jacob Olóòtú Adéníyì ló bí àwọn méjèèjì so while I was so unfortunate in the year 1979 I lost my dad àbàbá mi yẹn wá jẹ́ ẹ̀gbọ́n tó dára sí àìná ajíbógun koríkòsùn ni wọ́n wọ́n jọ ń lọ wọ́n jọ ń bọ̀ ní ní àyànná enough ọ̀gá ọ̀gá táyọ̀ ọ̀gá táyọ̀ so when I lost my dad màmá ìnáwó sọ pé òun máa fi mí replace bàbá mi kò wá fi mí lẹ̀ tẹ́lí gbogbo àwọn ọmọ wọn ọmọ mi náà dàgbà nílé àbí níyà méjìlél òun àtọkọ ẹjọ́ lòdì lájọ́ kájọ jáde so mo fẹ́ rí sọ. So, ṣé rí èyí bí akíṣe bí ọ̀hún takíṣe bí ọba ni ọjọ́ gbogbo bí ọdún ni nígbà ìṣe wípé wọ́n kíkọ́ ṣe bí àdúlé ní alẹ́ ni bí kẹtẹrẹ ṣé ilé wà bá kẹtẹrẹ anínẹ kẹtẹrẹ anínẹ we are epitome of beauty so ṣé rí kókó náà ṣe kẹtó bí wọ́n ṣe bí ní ilé ìkẹ́tọ́ ọ̀rìn ara rẹ̀ sílẹ̀ òun àti ọkọ rẹ̀ they struggle together they struggle in a room and parlour struggle together to train all these children. obìnrin kan bá ti gbórí ti yàlúlé ọkọ àjèrè rẹ̀ tí àyànlọ́ jèrè rẹ̀ àdó èjèrè rẹ̀ máa sunkún àyànlọ́ ṣẹ́kù ògèdè kan ṣe nílò ayé ilé ṣe ogun mọ́tò then there is one thing when I finish my school Saturday eighty two ẹ̀sùn ṣẹ́ ẹ̀sùn kọ̀ọ̀kan akíkanjú ni o great warrior brave woman mọ̀ fọ̀ mi àǹtí mi ẹ̀ mọ̀ ìwúṣẹ́ báyìí ẹ̀yìn bíkíbi màtí fọ̀ ọ̀tẹ́fẹ́ gbaní ẹ kí mi mọ orúkọ ọ̀gá wọn ẹ kí mi mọ ọ́fíìsì rẹ̀ mú àdébẹ̀ ẹ̀mọ́ ẹ̀fọ́ ẹ̀ ọ̀gbá ní leadership service commission báyìí tó wọ́n mọ ẹni síbẹ̀ ó wọ́n wá lọ ọ̀rọ̀ ìkọlẹ̀ gbogbo good morning. I am Chief Mrs. Lawrence Aina Ajibogun. This is my first son. It's a Mato village. Only this is my first son. Ah, Mother, what can I do for you? Share Wusha, or the United States High School the secretary was telling her madam ìkéde ìwé ìrìn òní ah. lo and behold on that day i was giving that appointment. Oh. apart from that Funesikan was in my very those state plastic industry we were the pioneer workers in that industry kàtàdóbá wa wa èmi àtọmọ rẹ ẹni àyànná iná ni. then there is one thing tí n bá sọ ẹlẹ́dàá rẹ̀ the dáríjì mi fọ̀kẹ́rẹ́ àìjọ̀nà ìtọ́jú àbárẹ̀ títí kò mú kú o pẹpẹ súpù èmi lè gbé ya kàbárẹ̀ o jíjẹ ọ̀sọ̀ọ̀sán èmi lè gbé iná láti adégbọlá yàkó àbárẹ̀ o àbárẹ̀ bẹ̀ súre fún kí á jẹ jíjẹ ọmọ ṣé ọ jẹ àbí ẹ jẹ ṣé ìgbé lọ sílùú òyìnbó àbí ìgbé lọ sílùú òyìnbó ẹ ṣe ọmọ sẹ́ni kú ni ayé yẹ ọ̀run jẹ àjọ àjọ ẹ ṣé o. Thank you. But because of our time, hopefully we want to round off by 6.30. So we can just three or four minutes. Lọ́la lọ́dọ̀ Ọlọ́run. Àgbo mẹ́wàá àgbo mẹ́wàá kù sí ìjọ Nàìjíríà. Ẹ jẹ́ kí á gbìyànjú bí a ti débẹ̀ bí àgbo mẹ́wàá tó lù. Tomorrow the funeral begin in the morning. Please endeavor to be there before ten. God bless us. Ẹ jẹ́ kí àdìgbè dúró. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ọ̀rọ̀ adúpẹ́ lọ́wọ́ rẹ fún wákàtí yìí tẹ gbà wá láyè. Adúpẹ́ fún ọmọ ọ̀dọ̀ rẹ Florence Àyìnbá Ayọ̀ Ajídógún ẹni tí ó wù ọ́ nínú àánú rẹ láti máa wá sí ayé ó wù ọ́ láti wà pẹ̀lú rẹ ní gbogbo ìgbà tí ó tẹ́ ọ lọ́rùn láti jẹ́ kí ó gbé nínú ayé ó wù ọ́ bákan náà nígbà tí àkókò ń gbé ẹgbẹ́ wọn sọ́dọ̀ lónìí abẹ̀rẹ̀ ìrìn àjò ìsìnkú wọn àwa fi ẹ̀gbẹ́ wọn lé ọ lọ́wọ́ bàbá àgbà á sí afẹ́fẹ́ rẹ̀ àwọn ọkọ ẹbí lọ́tún ẹbí lọ́sìn ará àdúgbò àti ìjọ yóò mọ sá káàkiri fún ètò ìsìnkú wọn àbúrú pàjákí ó ṣẹlẹ̀ sí ẹ̀kọ́ kọ̀ọ̀kan wọn. nígbà tí a ó sì ṣe gbogbo tó tí a ó dá padà síbi tí wọ́n ti wá nínú Ifẹ̀ àwa bí ọdún gbogbo àwọn arìnrìn àjò wọ́n ṣẹ̀kún wọn kúlẹ̀ sí èkó tí àlàáfíà fún aláṣẹ ọ̀rọ̀ torí Jésù Kristi Olúwa ìyá mímọ́ Ọlọ́run. àwọn sásá bí àbò rẹ má ṣe tan àdúrà káàdúrà sọ nígbà àìní wa ìwọ jẹunjẹ ológo àti ẹni ìbùkún jọ̀wọ́ gbà wá kó fún gbogbo ewu nígbàkúgbà àmín. Florence mímọ́. Gbàdúrà fún wa. Florence mímọ́. Gbàdúrà fún wa. Florence mímọ́. Gbàdúrà fún wa. Lórúkọ bàbá àti ọmọ àti ẹ̀mí mímọ́. Àti parí ètò àwòsàn yìí kí a máa lọ bí àlàáfíà. Ọpẹ́ ni fún Ọlọ́run.

Bye.

Thank you. I'll you.